أوصل الحديث ما يقول التابعي قال الرسول التابعي ترى رحم الله لعلام الشموني وقد وقفنا على قوله ومرسل الحديث ما يقول الحديث المرسل عند المحققين هو قول التابعي فعل رسول الله صلى الله عليه وسلم كذا أو قال رسول الله صلى الله عليه وسلم كذا والحديث المرسل والحديث ال عند من عند المحققين قول التابعي فعل رسول الله صلى الله عليه وسلم كذا أو قال قال رسول الله صلى الله عليه وسلم كذا وليس المراد بقوله فعل الرسول حصره فيه حتى ولو ذكر التابعي قول الرسول لكان مرسلا sẹ́mi بي orin lọ́fà tí سي سي fi lò fi lù ká mọ̀ sí òun náà ni tẹ́ ẹ bá ti gbọ́ ń bẹ̀ tọ̀jọ́ wípé tàbí ní sọ pàdánù bí ṣe nǹkan bẹ́ẹ̀ sì ni sàbẹ̀ ń bẹ lánàá àti tàbí bó ló ṣe wá máa yí ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ fáàlà rọ̀ṣúlà fáàlò kò sọ pé fáàlà wà kọ́ọ́là àfọwọ́ ni ká mọ̀ sí gbọ́ o àtọ̀ àwàlà ò kọ́ọ́là tàbí rí kọ́sọ̀ sálàm kàdá wà á kọ̀tọ̀ sọ̀hàbíyà مرسل الحديث ما يقول الرسول الرسول وهل قوله فعل الرسول مراده حصر المرسل حصر الحديث المرسل على فعل الرسول فقط لا لا تقول وليس المراد بقول من بقول ناظم فعل من حتى ولو قال التابعي قال الرسول صلى الله عليه وسلم لكان مرسلا أتقول لي نقطة لماذا لم يقيد الناظم قوله بالتابعي بالكبير في التابعي مجرد أن يقول التابعي سواء كان كبيرا أو صغيرا قال أهل العلم إن المشهور عند أهل هذا الفن في الحديث المرسل التسوية بين التابعين كبيرهم وصغيرهم في ذلك أقول لك بقى تعبي أسك سيسكوت سعدي أو ميخي تعبي أو سيسكوت سعدي أو بوسي بي أو رانبي مباشرة kò sọ pé òun gbọ́dọ̀ nàbí òwúrẹ́rọ̀ kò sọ pé òun gbọ́dọ̀ gbọ́dọ̀ àbúrò abúlé abas kò sọ pé òun gbọ́dọ̀ àbúrò masoud àwa ni ná alẹ́ wò ná nígbà tó yọpọ̀ méke sàbẹ̀ ni ọ sọ ọmọ èké tàbí ló ṣe kọ́ọ̀tù kójú rẹ̀ ọ̀tọ́rọ̀ kágbàlagbà tàbí ni àgbà láà lam yuqayyid lam yuqayyid an-Nawawi. التابعية بالكبير لأن المشهورة عند آل هذا الفن التسوية بين التابعين في ذلك واضح فائدة جليلة وهذه الفائدة لا بد أن تكون محفوظة في صدر طالب العلم خصوصا طلب علم الحديث وهذه الفائدة أوردها الحافظ الحاكم أبو عبد الله في كتابه علوم في كتابه علوم الحديث معرفة علوم الحديث سيري وقن وبود وقن وبود كلي سامفاني كيبو كلي يوم هولو ريواني وقن وبود wọ́n wá wò pé nígbà tí ọ̀rọ̀ ò ní ìrìsàlùsàlù ṣe é ṣe rí tí wọ́n bá ní àlàdé tó rọ́sàlù kò sọ pé nǹkan yìí ò rí bẹ́ẹ̀ o ni irisalusalu se e se ri ti won ba ni alade to ṣùgbọ́n òun kàn fún àwọn wàhálà ṣe sàbí ọ̀bá nàbì àsàbí ọba nàbì tàbí ọba nàbì tàbí wọn pa nàbì ṣe nǹkan ife sì máa fa ni kìí ṣe gbogbo àdéhìsì ènìyàn kọ tán àwọn nǹkan kan ló fà tó fi jẹ́ pé hujjiyya amali alil madina an-nazar ila al-qawl bi hujjiyyati amali alil madina kalamu wàjí tó ń bẹ lára kírokọrọ ìmáàmù madam maliki ìní bàbá àlọ́ máàlìkì ọ̀rọ̀ ni o àwọn ọ̀rọ̀ mẹ́rin ti sìn pé nílẹ̀ yorùbá ó ti kúrègbè kúrègbè ẹnì kan ọ̀gbà wa à ń bà káàbìrọ̀ náà à ń káàbìrì lẹ́nu ọ̀rọ̀ wa nínú àwa náà ti ń gbọ́ wípé bọ́ ọba náà ti kú gáà hmm. kó o sì kí. ẹ̀bú àǹfààní pa láwọn ọ̀pọ̀lọpọ̀ láàrin wa náà nìyẹn. ga èmi àti yọ́mù tọ́bọ̀rọ̀ ọmọ ekele mẹ́rin sọ́dọ̀ pé a ga ikú ẹ̀sìn lókù òótọ́ sí lọ́rọ̀ ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ń sọ ikú sójú rẹ̀ irú ẹ̀ náà pọ̀ sí ṣẹlẹ̀ pé a anúṣàṣàlámù a ìmọ̀ ń ṣe èèyàn pé èèyàn lẹ́rìn ni o sí ẹ̀rẹ́ tó sunkún wa bàtó ló ń báyàwó oṣù lọ́sàn-án àwẹ̀ ẹlòmíì tó bá pẹ̀rẹ̀ tábúrú wa ó sì fóńtọ̀ ń pa ẹni tí ó sunkún wa tó fi pa lẹ́rìn ọmọ ìkẹlẹ̀ ló ń sọ bẹ́ẹ̀ ó sẹ̀rẹ̀ bí abẹ́sẹ̀ rẹ̀ sàfàlà kọ̀ọ̀rẹ́ kọ sàbẹ́ ìmọ̀ ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó bá gbajúmọ̀ pé a ọmọ kankan sọ̀rọ̀ ní ìṣẹ̀lẹ̀ pé a Abíọ́lá <laughs> abẹ́lá kú ní ninety two àbí ninety three àrọ́ àrọ́ bẹ̀rẹ̀ tiẹ̀ wà ìbò ní ninety three ninety eight ló kú ninety eight ninety nine. Mm. lábàárọ̀ mọ̀kàgbé gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ nígbà ń jà fúnra lórí ọ̀bá gbàkó sí ibò nígbà táwọn ọmọdé ọmọ twenty eight years twenty eight years àwọn ní kí la burú mẹ́ ṣé gòwá òrùlù yìí ebi ṣe ìlèmí tiẹ̀ mọ́ gbogbo kọ́ńtì gòwá òrùlù yìí ebi twenty eight lọ́bọ́ bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àjọ ní àwọn abíyí àwọn ìṣẹ̀lẹ̀ tí ò ṣe é dọ́ọ́bò ọlọ́run ló ṣe wọ́n bẹ̀ ló ń sẹ̀mí ó sọ àwọn ìṣesí kẹdìntì ń gbà wá táàbùkà táà ìtọ́pinpin ṣùgbọ́n ṣé ẹ ti mọ̀ pé kíró ọwọ́rú ẹ̀ ọ̀rọ̀ rùn tába tí gbogbo lẹ̀kún ṣe wá kọ̀ọ̀kan àwọn tí wọ́n súnmọ́ àwọn àgbààgbà tó jẹ́ pé ọdún orí wọn kéré ṣùgbọ́n wọ́n wọn àbàjẹ́ wọ́n bá wọn àbàmú wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bá ń lẹ́nu wọn ọwọ́ a lè rí bẹ́ẹ̀ tán o lè ah, nílùú kọ̀ọ̀kan yìí ta ni irú nǹkan bá ń nínú ma fi nǹkan sẹ̀rí ọ̀rọ̀ wọn wá bọ́ Madina wọn yọ tẹ̀ntúrí bẹ́ẹ̀ Madina wọn bọ́ sí Maka wọn yọ tẹ̀ntúrí bẹ́ẹ̀ ní Maka tẹ̀ pé tí wọ́n bá ní ah mọ̀nká náà yóò kílè rè sáà yọkẹ̀ sọ pé ah ah, ah mẹ́lẹ̀ yìí mẹ́sùn ànábì ànábì ìfajú ó gbàlejò ẹni sọ̀rọ̀ kìí sàbẹ́ nínú sọ́rọ̀ bá wọn àfa wa gbé fáyidà ìwá nínú Ma'rifatul Ulum eh, Al-Hakim àwa ní fáìdà tó ń jẹ̀lé ìlà أكثر ما تروى المراسيل من أهل المدينة عن سعيد ابن المسيب أكثر ما تروى المراسيل مرا من من أهل المدينة أمن ومن أهل مكة ومن عطاء أمن ابن أبي رباح رباح ومن آل مصر يا تاخذ سعيد ابن أبي هلال ماذا عن سعيد ومن أهل مكة عن عطاء ومن أهل مصر أمن ابن من ابن أبي الهلال ومن آل الشام مكحول الدمشقي مكمن مكحول الدمشقي أكبر غلطي أفهم ما قلت تتيان تانكو ومن آل البصرة من آل من؟ الحسن ابن أبي البصري أن أن الحسن أمن ابن أبي الحسن الغنيو ومن آل الكوفة ومن إبراهيم ابن يزيد الناخي أه إبراهيم Kibir man. نقطة وقد روى الحديث بن الحديث عن غيرهم من التابعين لكن الغلبة لرواياتهم kèésà àti ẹgbà màrùsílù wà nìkan rèé o ààrẹ mìíràn tẹ́sí màrùsílù ṣùgbọ́n nílùú kọ̀ọ̀kan أشعر الناس بالإرسال وأكثر رواية بالإرسال هؤلاء أفواني نقطة نقطة ماذا؟ أدري لك ملحوظة قد يروى الحديث هذا الحديث عن غيرهم من التابعين عن غيرهم من التابعين لكن الغلبة لكن ماذا yeah. فيهم مفاجأة دي ميجي كون هاي لي الحديث المرسل هل تقوم به الحجه sẹ̀mọ̀ pé a máa fẹ̀ lójú tábà débi mutawwalat mukhtasara lélẹ̀ fahadihi rujuzatun mukhtasara tubihu min ilmi al-hadithi aktharahu. تدليلا mhm. فقم بها معتنيا لتنبلا عيبا فسد الخلل عيبا فسد الخلل الله استعين في المراد أسأل التوفيق للسداد أسأل التوفيق للسداد أسأل لما سألي ولي له أجاء كان يجيني ẹ̀dọ̀nà ìgbé لك bí wà جملة من لواء الأثر ورسم كل واحد على الأثر ورسم كل واحد على الأثر فالمسند الذي يكون نقلا بسند إلى النبي متصلا بسند إلى النبي متصلا وما يرى مسنده والخبر بارك الله فيك والخبر المرفوع ما قد نسب للمصطفى او رفي من قد صيبا أيوه. ساتي وأكثر ما تروى المراسيل من اهل المدينة عن سعيد ابن المسيب ومن أهل مكة عن عطاء ابن أبي رواه ومن المصر من علي إيه، إيه، إيه، إلى مصر وما لا إله عن سعيد ابن أبي هلال ومن أهل الشام أما كل الدمشقي ومن أهل البصرة عن الحسن ابن أبي الحسن البصري ومن الكوفة عن إبراهيم ابن يزيد الناقي وقد يروى الحديث بل العريف لكن عن غيره من التابعين لكن الغلبة لروايات هؤلاء هذه ملحوظة تحصل pé ẹsẹ̀ tọ̀kan là ń lọ báyìí. لو سئلت من أكثر رواية للمراسيل من أهل مكة ìbínú. Bí Yorùbá. Fatiha. Bá a ṣe ń ṣe náà, abẹ́rẹ́ sísẹ́mù pa àwọn nǹkan rẹ̀ ni o, káfílì. من أهل الكوفة إبراهيم بن أخ بن يزيد أنا أخي من أهل البصرة الحسن ابن أبي الحسن البصري من أهل الشام أكون الشامي الدمشقي من أهل مصر سعيد بن أبي هلال ومن أهل مكة عطاء بن أبي رباح ومن أهل المدينة سعيد بن المسيب àtẹ̀yìn ni sítẹ́mù ti yájí tó fi kọ́ a tẹ́ bá fẹ́ yànk hmm? mọ́sọ́ anáàkí sẹ́mọ̀ pé ìmọ̀ lọ́lọ́ kọ́mọ́ fi hàn yàn láyé kò sọ pé òun ò bá ṣe rẹ̀ ṣe é mọ̀ pé mazaibu alifikiya ta ní ó lé 90 kàmùlọ́bà olóhùn sí wà ṣe mẹ́rin kù tọ́wọ́ gbajúgbajà hmm? kìrìsẹ́ ṣùgbọ́n ìbéèrè wa wá sí àwọn mẹ́rin là ní àwọn dáa ní àbí wàzálíkà fadlullah yóò tí ìmọ̀ ìyẹ̀ṣà kí ló ń kí ni ó kálukú ọ̀wà àti jẹjẹ sí tọ́wọ́ gbà pé bí ọlọ́run fi ọṣìn ìdúró rẹ̀ wà náà nínú àwọn tí máa bí abù wọn lọ yìí tí ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́kọ̀ àwọn ẹni ẹ̀ sọ́nà pọ̀ sẹ́bí àtẹ̀wá wí fáńbọ́ sáyà ní pọ́lọ́mù báwọn. Ah, bí àbúrò rẹ̀ ṣe máa gbàdádà pọ̀ lórí ọ̀rọ̀ ọmọ ẹ wo adúrú tí ọmọ wọlé fún ojoojúmọ́ lórí ọ̀rọ̀ ọmọ sẹ́nu ẹnìkan gbà kọ́ sọ wípé ọsọ di tí ntí ń kó wọlé lọ́wọ́ pọ̀ ju tàbákìrì ọlọ́run ọ̀rọ̀ èèmọ̀ lọ́lọ́wọ́ à nígbà tá a bá tún lọ túbọ̀ túbọ̀ túbọ̀ tó náà bá tún kó nu sọ́rọ́kọ̀ járí àfọ̀n àbákìrì ní ìsìn ipá òpin bọ́rọ̀ sí ti wọnú ara wọn nígbà nìkan bá sọ pé àfa àwọn kò sí bí òṣèré kìíní kan ìgbà òkú àsásùn nǹkan nǹkan ah, àwọn àpèsè wọn bí ọmọ kéwù ni ebi sọ́dọ̀ kọjá àlàfà iná àtúnjẹ fàkà àwọn táàfà yìí wájẹ́ sọ́dọ̀ kọjá rí àwọn sáwọn òtún ní ẹ̀sẹ̀ àtẹ́mì táàfà yìí ò ní pòǹbì eléyìí àwọn tí ní pòǹbì tààfà yìí ah àbújẹ́ níbòrò yóò kíra Ah, èrè tí ń bẹ́ẹ̀ ẹwọ ẹwọ ẹnìkan tó donate ní jẹta ẹ dákun mọ́tàbà tá à ń ti lọ sọ́dọ́kọ̀ járí àyè fún bàbá má sí sọ́dọ̀ járí àfọ̀n lẹ́yìn tó kó wá po èso méjì ilẹ̀ ó ní kí n jọ kí n ohun ní bẹ́ẹ̀ dájú òun gbòdúrà ìmọ̀ bẹ́ẹ̀ omi bàmá dùn. kọ́ bàmọ́ búrẹ́sì wọ́n ní òun rẹ̀ pé ibú náà máa yà ni ẹ sọ fún tọ̀ náà pé ìwọ tó ń bú ẹni tí ń lè sùn dànù bú wípé lè sùn dànù bú ìwọ sì lò lè ṣe bẹ́ẹ̀ ìjọ ọbú bá ya ká ya sọ́dọ̀ tiẹ̀ náà. nígbà táwọn àbá sọ pé ọlọ́run dákun ṣàánú gbàgbọ́ wa bẹ́ẹ̀ gbàgbọ́ bàbá mádù àti gbogbo àwọn olólùfẹ́ wọn ṣe pé tsunami oríire kírin máa yán tsunami ò sí é dáṣọ lọ́tọ̀ o tọ́bá ti jẹ́bi dáadáa sunawot sọ́tí kíá sáàrí pàǹgẹ́rẹ́ rẹ̀ bọ́rọ̀ ní ìdákàtọ̀ ẹ́ الناخي الناخعي الناخي آه لا تيك لا تيجي ده ẹjẹ́ máa lò kọ́ra wà láì dókítọ̀ sọ fún mi pé kí n máa fọ́ sí ojú mi má kọ̀dá o wọ́n àjọ mọ̀ tẹ̀lé ọlọ́gbà gan ọwọ́ fíìtì wọn kọ́dọ̀ àwọn èyí tètè mọ́ ìpè recommended ni. mo ti parí ṣé kí ni ẹ parí ẹ parí láti fi wàlàdí sí mursal ẹ wá pàdé rẹ́dẹ́ bíi àtàbí náà fi dáná ah, yà wà. ọ̀ya àrísè. أن أنفعي من من المدينة عن من هو عبدو ما كابلا ما سوري سلوا أبلا من أباس كل لازم أبلا من أباس جان كل أبلا من أباس يزوم يا عطا ألا أريك امرأة من أهل الجنة هي تلك المرأة السوداء فسيدنا النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني أسرع وأتكشف نعم أتوا يعني. بس ربو مفهومه إيه. بقى

aba mai shago sila síbẹ̀ gbé mi ẹ e, e bọ́ padà ẹ e gbé mi kò sí ní ẹ̀pọ̀ náà nù bàzá iná bẹ̀ síbẹ̀ gbé mi hmm? kò sí ní ẹ̀pọ̀ ah ẹ̀ bàtí tàgánà ìkọ́kọ́ pò tí بسم الله أن أخي أن أخي ما تروى مراسيل عن عن رباح ومن المعاصي مصر أهل مصر عن عن بن ابن ابن ومن أهل ومن أهل الشام عن ومن أهل الشام عن مكحول الدمشقي الدمشقي كحول الدمشقي الحسن بن الحسن بن أبي حسن البصري إيه؟ البصري البصري البصري ومن ومن أهل الكوفة إبراهيم بن بن يزيد الناخي ومن أهل و ومن آل مكة ومن آل مكة أبي رباح ومن آل مصر عن إبراهيم عن عن إبراهيم وتما أو قريم أن يوحيني بارك الله فيكم منقطع الحديث الحديث المنقطع ما يختزل ما من ما يختزل الحديث المنقطع هو ما يحذف من إسناده قبل الوصول إلى الصحابي رجل كمان اخت... اختزل اختزل فنان ما يختزل أي هو ما يحذف يحذف من إسناده قبل الوصول hadith ọjọ́ wípé kátó dọ̀dọ̀ sàbẹ́ tó bá nínú wa gangan wọ́n ti ha èèyàn kan dànù hadith tó gé nìyẹn ṣé ẹ mọ̀ pé tá a bá tún fojú kan wò ó fẹ́ dàbí ìdàkejì mursal barakallah barakallah ah ah, ah. àbágbàlagbà lọ ni kí ẹ náà lè dàgbà. <laughs>

ومثل لهذا أهل العلم ومثال ذلك ما روينا إذن أنا عن عبد الرزاق أمن عن عبد الرزاق عن سفيان الثوري عن أبي إسحاق عن زيد ابن يسيع عن حذيفة ابن اليماني عن رسول الله صلى الله عليه وسلم قال إن وليتموها أبا بكر فزاهد في الدنيا راغب في الآخرة تقول في جسمه ضعف وأن وليتموها عمرا فقوي أمين لا يخاف في الله لومة لائم وإن وليتموها عليا فهاد مهتد يقيمكم على الصراط المستقيم يقيمكم tí ń bára lè kàbá ń padà ń wà ń kò ní ń fún five million naira ń wà ibi ń wà jẹ gbèsè pọ́bí ọmọ àwòrán rẹ. gbèsè méjì ló mọ kí ó yìí. Eh? Ah! <laughs> Ah, bàbá fásitì náà rìn díẹ̀ bàbá fásitì náà rìn díẹ̀. النبي الرزاق عن سفيان الثوري عن أبي إسحاق أمن عن زيد أمن من بكيع gbogbo àwọn ilé wọn máa fi dẹ́yìn owó ní madis wípé kéèyàn ọwọ́ ẹ orúkọ tí ò ní wá sínú yù sẹ́yìn láti ṣọdẹ́ ìfà. sáárì àbúrò ṣọdẹ́ ìfà ni wáyé tó sọ bẹ̀rẹ̀ ṣọdẹ́ ìfà. in wallaitu muha ababakirin abaman ẹnìkan parí la ilaha illallah àbúrò ìyá ẹ̀hẹ́ ọ̀yà fàṣẹ́ ìrùn fìdúníà ẹ́ ní tí wọ́n fi máa ń wo kú wà dákìrọ̀ ni kò sí wà òun bẹ́ẹ̀. fọ́sà idun fi dúnìyà rọ́ọ̀gì lárúbá tó pure pinnu. rọ́ọ̀gì bọ́n. wàhíìmù. وليتموها عمر faqawiyyun fa aminun. la yakhafu fillah. لومة لائم وإن وليتموها عليا فهاد مهتد يقيمكم يقيمكم أها إلى أن يضج على يقيمكم على على الصراط المستقيم يقيمك على صراط على صراط kí lọ́ra múṣkílà ilẹ̀ سيري é rí ìsáàkì kò gba nǹkan wọn lọ́dọ̀ àfa àwa sáórí tẹ́bàmí àbùrọ̀záàkì عن الثوري لا وإنما هذا عن النعمان ابن أبي شيبة الجندي عن الثوري أجي بوفي أجي أجوكو ففي هذا السند انقطاعان الانقطاع الأول بين من؟ بين برزاك والثوري فإن برزاك لم يسمع هذا الحديث من الثوري وإنما سمعه من الثوري النعمان ابن أبي شيبة الجندي ولا سمع الثوري هذا الحديث هذا الحديث هذا الحديث من أبي إسحاق ما سمعه من أبي من؟ وإنما سمعه من شريك so pure riwaya tí ba mú asáwì mule a ma sọ wípé an an-Nu'man ibn Abi Shayba al-Janabi an-Thawri an Shurayk an Hudhayfa ibn Yaman la an Zayd ibn ami Husayn an Hudhayfa

rùwínà lẹ́mọ̀ wí torí ẹni òjì máa ń fi ṣẹ́gà sí kí n ti di dẹ́yìn wò irú ẹ̀ tí wọ́n ti bọ̀ alẹ́ lọ́nà oṣù wa irú ẹ̀ tí wọ́n ti bọ̀ alẹ́ lọ́nà pa báyìí sẹ́ni bóun tó bá jẹ́ pé kò fẹsẹ̀ múlẹ̀ tán tá a mọ̀ pé àìfẹsẹ̀ múlẹ̀ rún nù rẹ̀ irú sígọ̀ táwọn afáàfin máa ń gbé wa nù wakọ̀dìrú wíì náà wàá ti ládàá. بارك الله فيكم واجي الأعداء انقطاعان ففي هذا السند ان انقطاعان الانقطاع الأول بين عبد من عبد الرزاق ومن والثوري فإن عبد الرزاق لم يسمع هذا الحديث هذا من هذا الحديث ممن كتاب الثاني بين من بين الثوري ومن وأبي إسحاق فإن الثوري لم يسمع هذا الحديث لمن؟ من أبي إسحاق وإنما سمعه عن شمن شريك ọ̀yà tani àbá ti gbé sánúlù wá tí ìbá ti kọ̀rẹ́tì ó ti di ìbéèrè ọpọlọ tani ó gbé sánúlù wá lọ́nà tó bá kọ̀rẹ́tì sẹ̀pá ní kìtọ́ méjì ní mẹ́fẹ́ àbùrọ̀záàkì kò gbọ́ látọ̀dọ̀ sùfíànù sáórí ọ̀rọ̀ ta ni ọ̀dọ̀ ànàmán ní ìmọ̀kọ́yún sí mọ̀kọ́. آه وإنما متفولي أبو الثور فإن أبو ذر لم يسمع هذا الحديث من الثوري وإنما سمعه ساتر المهمي يقول النعمان ابن أبي شيبة أبي من؟ الجندي sẹ̀gbẹ́rún wọn ní àlìjúndí tó kílẹ̀ bọ́n àwọn hmm? hmm, ah, pọ̀ o àhọ́jà olùhákì wà àwọn afẹ́tẹ̀ wọn pọ̀. ẹ̀kọ́ tó bá fẹ́ sọ ẹ̀ à wà lẹ́gbẹ̀ẹ́ mo fẹ́ sọnù wọ́n ní bá a ti máa tunu o wípé ẹ kọ́kọ́ ṣe ń tẹ́mìíràn yàn kápò ìbá fẹsẹ̀ mọ́lẹ̀ tí sanadu ọjà sanadu òun tí ó fi pure. أخفات من nígbà tá a bá ní sáórì of abdulsak ogunlati jọ sáórì àtọ́rọ̀ nùmánù ibùn àbí shaiba alìjáná ló ti gbọ́ nítorí ọmọ sọ ni pé kọ́lá hadathana an-nu'man ibn àbí shaiba alìjáná di an sufyan ibn sáórì tá a bá ti àbí isaaki kúò dípò àbí isaaki sí sáórì tí ọ̀gbọ́n látọ̀dọ̀ rẹ̀ ìta ti bọ̀bẹ̀ padà naam ó ní sherik أما وقبي حدثنا النعمان ابن أبي شيبة الجندي قال حدثنا سفيان الثوري قال حدثنا الشريك قال حدثنا زيد ابن يسيع عن حذيفة ابن يماني صلى الله عليه وسلم لرجيت حسن يماني wọ́n ló ń ṣe ọlọ́run sọ yìí pé ẹ̀yin náà máa wo odidi ọ̀rọ̀ yẹn kí hmm. n bá papòdà ó ń wà lẹ́yìn tó mọ́ tẹ́ ẹ bá rí i pé ẹni tó wù yín tẹ́ ẹ fi ìṣe olórílẹ̀ yín lórí òun ni àbákí ó dẹ̀ fi ti o fàzá ìdún kò rí tayé rò ọ̀rọ̀ ayé sá rọ́ọ̀gì bó ń filẹ̀ záìdún fi dùn yá kọ̀wáyé mọ́yà rọ́ọ̀gì bó ń filẹ̀ àfihàn tìǹtì mìíràn kìámà ló wù jù ṣùgbọ́n ẹ mọ lọ́wọ́ wà fi jísìmì yìí sí mọ kọ́ sẹ́gbẹ́ orí mi ọ̀pọ̀ mi sọ pé nǹkan wà fi kiri o dọ́ afún ṣùgbọ́n kọ́ lágbájá o ẹ mọ́ wíkú ìpẹ́lú sáàdé o ní tó máa kan sórí búrúnù o ṣẹ̀dẹ̀ ìbó ṣe lọ yìí ajínigbọ̀fì ológókè lọ yìí o. kò lágbọ́njẹ́ o àwọn ah, níbi ìṣe bẹ́ẹ̀ fún abudari náà nígbà tó ń yára fún ara hana testamiru ni hana testamiru ni hanabi gbẹmí náà wà bí ka tí ń ti máa lọ jẹ olórí ńbẹ tèmi náà ṣe bí gómìnà sílùú kan ó ní farasa sara máa ń kí báyìí àbí gbàlọ́pàá ìnà kàdọ̀rí ìfọ̀n wà ìnà àmàna torí pé ìṣesí ọlọ́run gbogbo ẹni tí ó bá olórí yóò lè dájú láyé òdodo olórí tí àánú yẹn bá ti pọ̀ jù kò lè jẹ́ olórí táwọn ṣìṣẹ́sẹ̀ kan bá dé yọ ọ́ hà olórí wọn bàtírù jùlíyàrí ó pè nínú òfin lè fóbin so lórí ìwé ìfowópamọ́ sọ lórí àyè ó dáyè kan ìjàbí amó mu wọn gbé yàn wá sí kóòtù ó fi àrè sí súyà wọn ń jẹ díẹ̀ díẹ̀. obìnrin ọ̀wà adájọ́ rẹ̀. <laughs> àkúṣe kiri. ọ̀yà ò tá ló ti hárì wáyà iná àbúrò yẹn àwọn fídì jẹ́ abámu kì í káàdì ìdílé mi jíjẹ sí èmi tẹ́ ẹ bá rí bá bákì lò fíìtì ẹ̀ fi ibẹ̀ ìròyìn dáadáa tí ń bẹ lára rẹ̀ ọ̀rọ̀ ayé sá ọ̀run ní ń wùjú ṣùgbọ́n kọ́ làgbọ́njẹ́ o ẹ̀mú yìí wọ̀ wọ́n wọ́n lẹ́tùmọ̀ Umar tẹ́ bá sọ̀kú mọ́rùn lọ́ba wúyìn <clears throat> ọ̀rọ̀ gbogbo wúmọ̀ àbí ọ̀bọ̀ sọ́wọ́ kẹgbẹ́ wúmọ̀ lọ́ba sí wù yín fàkọ̀wé yún àmì inú kápẹ́ tagbára ni ọlọ́run fi jíǹkì rẹ̀ ká sì pé kí á dúró lórí àmánà ni ọlọ́run fi jíǹkì rẹ̀ kọ́dà níbi tó lédè láàyè àkọ́fù fi láàyè lẹ́wọ́ mẹ́tàlá ẹ̀mí kápẹ́ tọ́lọ́run rè èébú ibú nìkan kò ní í wo bẹ̀ tọ́lọ́run yóò máa bá lọ ṣe rí àyà yẹn ìkẹ́ ló ń fi ṣe fún àtúbà fẹ́ ṣe tiẹ̀ wọ́n ń sọ lórí níbàdìkì ìyọ̀pọ̀lọpọ̀ èèyàn eré tẹ̀sù sáré sá òun ni ìsọ àwọn ẹni eré ló kọ ọbú ibi ìsìlámù ò pè méjì ànàbí ẹ̀yọ kàì náà ni kúránì kan náà ni kí ló wá fà tó fi jẹ́ pé ẹni tí ń ṣẹ̀sìn gangan òun ni wọ́n fún ló kọ ọbú. àìpọ̀ ìbáwá ni ẹ máa wọ àjọ lọ́ọ̀sì ni ẹ wá sọ́tọ́ wọ̀ ọ̀rìn yìí two hundred and fifty thousand yẹn tọ́kọ̀ akọ́ kan o ètò kòtò sálẹ̀ fásitì kòtò rẹ kó sùn lọ bá sọjọ́ báyìí nìyẹn sẹ́ni kókò dáhùn alákatakítí ni ọ́. wọ́n wà bójú ẹ̀nàbù yẹn fine man gidi ni ẹ wo orun gbàtò kó ságbọ̀n pẹ̀lú èjì ẹ ọ̀yà fáwọn ọgbà yẹn tọ́lọ́mù bẹ́ẹ̀ agidi ni màlúù alákatakítí ni ọ́ ẹ wọlé yẹn ọlọ́run sì kẹ́ ó bí bèjì kò ṣe kúrú rí o tí ó wé tọmọ lọ́mọ dànù ó ti ẹ̀ wo wà láyàwó rẹ̀ sẹ́ni tuntun sọ fún òun sí hmm, alákatakìtì ni ọ́ ǹjẹ́ ò ní ẹ fẹ́ ṣe òkú ti dáàdi yín òkú dáàdi àwọn ṣéjọ́ kẹta lẹ́mọ̀ àbíjọ́ kẹ òkú àwọn ìṣẹ́ tó ń lò ọ̀nà ìdìbò láti rí àti wọn láti ìdánù ọ̀ràn wà látòrí àwọn àbí nìké ni bàbá yóò wà lọ bá òun láì ṣe pẹ́ẹ́rẹ́ kú. kódà mọ́mẹ́ tó tún sòkú ẹran ẹ̀ẹ́n bí pàṣẹ náà yẹn ní ìtumọ̀ sí nítorí bá ní ìtumọ̀ sí ni àá sìn ni wọ́n ní kẹ́sìn bàbá yín lọ ọ̀run káwọn àrúgbó àdúgbò jẹun kí ni wọ́n dùn wọ́n ṣàdúrà fún oúnjẹ wọn èè ṣàdúrà fún tó bá sì dọ́rùn kò lè sínú òkùté bí wọ́n máa pa bàbá ìyá mi wọ́n lọ́la kan lọ́dún kan aláìmọ̀ mi lẹ́wọ̀ torí pé ìyá aláká àgbà tó bàbá bàbá ìyá bàbá bàbá ẹ̀gbọ́n bàbá wa òun òṣòkú rẹ̀ bí ẹ ti ráàrí ìyanu tí à ń ké ìyàwó anáwó báyìí lọ́ọ̀kan ọmọ wọn tó lálàá nígbà tí ó wú ọ̀kan náà bàbá náà ti ń jẹ àmúlà ah, àtọ́jú oorun lè ti sọ fún pé gbogbo àwọn tí ẹ sùn kún wọn ní ẹnjẹ wọn sì ti lé òun dànù ibi kan pa òun kì í so ti fulẹ̀ yẹ sọ pé fulẹ̀ rẹ eh, gbogbo tó wá wì èmi ò bá lọ́dọ̀ èmi ò ní eh, alákatakítí ni ọ́ sẹ́yìn sọ fún mi agídí ni. Eh, àfà bóòlù nínú ní ẹ́rì mà wájú ilé torí bọ́ kọ̀ látẹ̀ sọpẹ́ ńlọ o ẹ má sọpẹ́ lọ gbàgbé o àbọ̀rọ̀ náà kẹ́ ẹ sọpẹ́ ńkó lọ bẹ̀ ẹ láti pa ẹran tán ẹ̀jẹ̀ rẹ̀ tó ti ní bí àgbẹ̀lẹ̀ síwájú ta ẹ̀jẹ̀ náà lẹ́tẹ̀ wọlé àtàwọn nǹkan mìíràn tààtù sí i ọlọ́run tó kọ́lé fún mi láti orí one thousand tí mo ti sàgbó ẹjọ́ sí gàngàn ṣé ọ̀dà ṣe é wà lẹ́sàn-án ní o bàbá fẹ́ kékeré o ẹ̀ ọ́ clock in at five ah kí ni sẹ́lẹ̀ Allah <laughs> bàbá gẹ́gẹ́ ni o ṣe ìdùnnú yín ni wípé sàbàbà ń súnmọ́ sáré ṣe ń ta wá mí nìyẹn ṣe ń ta èmi ò lè sòkú torí pé òkú ìjẹ́ bí oúnjẹ rẹ̀ bẹ́ẹ̀ dè òkè bàbá jẹ́ ń bẹ̀ inú wa dùn fúnra wọn sọ̀bìtà bà fún bí ẹran náà kàtó nà ní ìsìn wọn ní yàtọ̀ tí ń bẹ́ ń bí òkú ṣíṣe àti bẹ́ẹ̀ <laughs> èṣù nígbà tí ò ṣe mi tẹ ẹ bá ti à ń bá sọ ẹni gbọ́ alakata fiti sẹrẹ ẹni tó dúró déédéé pẹ̀lẹ́ sí òní ẹni pẹ̀lẹ́ alakata fiti àdébí tí wàá sọ fún mi àti yín ìnà wàrọ àkún àyàmà sọbúrì inú wa ni ìnà wàrọ àkún àyàmà sọbúrì fìhìn àwọn àsìkò kan bọ̀ tẹ ẹ báyìí ó ti súnmọ́ o àwọn àsìkò tákán pẹ̀lú sùúrù láti fi lè borí àdánwò yẹn nítorí pé àlẹ́kọ́ bídò àlàádé nìyí ó yẹ káwọn àfọwọ́n bá ní tíwádìí sí gbogbo gbà ìyẹn yóò jẹ́ kí àwọn àfọwọ́ sinmi yóò sì jẹ́ kó ń kálukú ọdún òsì bọ́lọ̀ lò tá a bá dé kọ́rọ̀ torí bí gangan kọ́ la ti ń gba nígbà tí ayé bá gbé ara rẹ̀ wà báyàn lọ́nà òdì tẹ́lẹ̀ kankan ọ̀dẹ̀ ní mọ́ tí wọ́n wá ní ìní ìdí rẹ tó wọ́n ní àfẹ́ni kankan ò rí ọ sọ́ọ̀mù àtijú ni wọ́n ní ìní ìdí ọ sàárè níwájú mi àríkè àmárì tí ó sì sẹ́ni ẹ̀kan bẹ́ẹ̀ sẹ́ni kò nígbà míì èèyàn máa ń lo ìmánì ìpawọ̀ èèyàn wà ń bẹ̀ láti fi sọ fún wọn wípé mo sì kùn síbẹ̀ o mi ò pé mo kùn síbẹ̀ o lápẹ̀rẹ̀ gbogbo àtijọ́ ṣe wáyé ọlọ́run dákun méjì arápàá síbú ẹnìkan kẹrin Eh, opportunity sílẹ̀ o two hundred and fifty thousand dollars ṣe rí o ẹ̀ńtọ́ wa máa pò ní máa bísínẹ́sì tọ́wọ́ òkè lórí gbogbo ilẹ̀ o fún ọdún two hundred fifty thousand dollars kọ́kànjọ mi ò ní mi ò ní nǹkan kan tí mo fẹ́ gbà lélẹ̀ lórí rẹ̀ ju ten naira lọ torí gbé agbègbè bí gbogbo aláàmọ̀ fẹsẹ̀ sádánù pé àdílé ọ̀mọ tí ń sọ pàṣẹ kí jimá tán gbogbo agbangba ngalùkù ọmọ fẹmọ ṣùgbọ́n ẹjọ́ lọmọ bó ngalùkù ń kọ̀rọ̀ nǹkan ọ̀ka pé bọ̀d ìlú lè pé mẹ́mẹ́ ṣebí àrìnrìn àti náà ní gbogbo ẹ̀sà wà ṣebá àpọ̀ gangan lẹ̀ níbo tó wọ́n ìwà kiri pa hmm, ẹ̀ bó tó mọ̀ pé ni èlé ni owó èlé ni ṣùgbọ́n bó ṣe wù mí náà wọ́n fẹ́ gbàdúrà ń lọ. níbọ̀tí ọ̀dà ẹni sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kí a ṣe báyìí ẹ ẹ ṣe pé gift o ẹ ṣe pé báàgì kan náà lẹ ti gbówó ìwá ẹ sọ pé owó báàgì ó ní ìyìn èmi múra báàgì fúnra mi mọ́tì mi kóòtì o àní bóyá kí n sọ ní èbò bóyá Yorùbá rẹ̀ ní o clear interest yóò wó yìí ó ló wá kéré pọ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n bá ń pè ní interest sì gbà bẹ́ẹ̀ wá gbà ní kọ́rọ̀ àwọn èèyàn fẹ́ lè o. <laughs> أن وكذلك إسناد الذي ذكر في بعض رواته بلفظ مبهم نحو رجل شيخ Tómamelo. بعض رواته ب سام بابنوي بلفظ مبهم bákan náà làdí ìta bá jí tó jẹ́ pé nínú àwọn tí wọ́n gbàdí ìsìn yẹn wá wọ́n lo gbólóhùn mubuham àmọ́ kókó ó ní ìsọ́gàmìyàyà bá a sọ̀rọ̀ ah, ẹ̀jẹ̀ àgùbá yìí kò lè clear kásìkọ́rọ̀ mi là Abu Zainab wọ́n sọ fún wa wípé ajipọ́fì wọ́n náà gbọ́ lẹ́nu Abu àtàwọn ọkùnrin méjì báyìí látòṣogbo wọ́n ní aláwìyé ní ìsáàsù àbí ẹ̀yà fún òsùn rí láago mẹ́ta alẹ́ àfàgò méjìlá ìjọba sì yá wọn ju aago mọ́kànlá àbọ̀ àwa wo bọ̀ ọ́ lọ pé ah, a máa náà fain a máa bọ́ àmọ́ adìpọ̀fì bóun ni ti àwọn méjì ti jẹ́ kó tó dé ọ̀dọ̀ wa masalu li dhalik وهو الحديث الوارد في الدعاء في الصلاة عن أبي العلاء أمن عن أبي alàlà àwọn ọ̀dàkùnjẹ́ ìfẹ́ ti sánúlù yìí o torí ìjọ ajì kọfí o àwọn eléyìí ti màníà o lẹ́sùn. ẹ́ lọ àhá ah, parí ẹ̀ àmì o <laughs> ṣé sáà ti lo twenty minutes gbogbo ṣe máa dàbí ẹgbẹ́ tó ti lọ́mọ lọ́mọ. Ah, èyí tó wà kùtà fìparí ẹ̀rẹ́ mi. Abẹ́ ìṣòro tó. أذكر أسماء التابعين هم أكثر رواية للمرسل من مدينتهم بعد سوء أعمال ملوك قرام من آل المدينة سعيد بن المسيب ومن آل مكة ومن آل مكة عطاء بن ابن أبي عطاء بن أبي رباح ومن آل مصر صحيح بن أبي الهلال ومن آل الشام مقبول ومن آل كوفة وعن إبراهيم بن يزيد الوحيد الوحيد Ah. ṣé bí mo sọ fún yín pé ẹ ti ṣe kíláàsì méjì tẹ̀lé mo ṣe ká mọ́ ṣáà wùlẹ̀ kíláàsì káàkiri kíláàsì àlẹ́ Allah ó ti gbóná báyìí. ọ̀dà alhamdulillah ẹ̀ ẹ̀ àbúrò yẹn mọ̀kàn yìí riwaya ẹlẹ́ẹ̀kejì ń wà láìtù mọ́ ẹ̀ ẹ̀ kàn bá ní kàsánà dùrẹ̀ nìkan ẹ má kà á mọ́tò mi ẹ bá ní kàó mistake abáǹkè tí ìbàjẹ́ sọ yìí. Thank you. Ah. ta lọ́kọrin tó fi kí wọn ta lọ́kọrin tó fi kí àwọn fàlàdé ها بارك الله فيك الشاشم منين نعم عامل كيشاين شوف يا مان هذا وصلى اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم كثيرا